إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوك فون الله أطر الصلاة فون أبوها محمد صلى الله عليه وسلم أتما تسوج لريدا لك ولتن القرآن الكريم لتن سورة الأنبياء آية 104 أعوذ بالله من الشيطان الرجيم يوم نطوي السماء كطي سجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní yóò máa nàtú sàmà àkàtọ́yè sèjì lè kótó ní ọjọ́ tó ṣe pé àwọn ọlọ́wọ́n bá tí a kà sánmà bí ìgbà tí a bá ń ka ìwé kàmá bàdá àná awwala khalqin nu'idu báwo ọlọ́wọ́n bá bá ṣe bẹ̀rẹ̀ ìdẹ́dàá òun náà là á ṣe dá padà wa'dan alayna eléyìí àdéhùn ni látọ̀dọ̀ àwọn ọlọ́wọ́n ọba tí ó dẹ̀ ṣe inna kunna fa'ilin dájúdájú àwọn ọlọ́wọ́n ọba nǹkan tí a ṣe òun ni tí a sọ yìí áyà yìí ó ń tọ́ka sí ipi ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala Duma mọ bó ṣe bẹ̀rẹ̀ ìdẹ́dà rẹ̀ yàtọ̀ sí àwọn nǹkan tí ọmọ ènìyàn tí a ń lérò oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ti sọ oríṣiríṣi theories òun ló ń bẹ ní ẹ nípa bóòlà yìí ṣe bẹ̀rẹ̀ àwọn kan sọ́ngbà kan wọ́n ní true big bang theory òun láyé fi bẹ̀rẹ̀ òun náà ni wípé nǹkan kékeré kan ló ń bẹ látara nǹkan ìgbà tó di pé ó explode ó di pé gbogbo àwọn nǹkan oríṣiríṣi ó bẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀mù àwọn galaxies wọ́n fọ́ọ̀mù nebulae wọ́n fọ́ọ̀mù oòrùn àti gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n jáde látara àwọn galaxies wọ̀nyí gbogbo àwọn nǹkan wọ̀nyí àwáwí ni bẹ́ẹ̀ ni àròsọ ni kò sẹ́ni tí ó lè sọ báyé ṣe bẹ̀rẹ̀ eléyìí nípìnlẹ̀ ayé ṣùgbọ́n kálukú yóò máa sọ tiẹ̀ ẹni tó jẹ́ mùsùlùmí yóò gbà pé ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló dáyé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń sọ fún wa nínú suratul kaf ó ní má ashhadtuhum khalqa samawati wal ọlọ́run ní nìkan máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń gbà tí mo fẹ́ dá sánmà àtilẹ̀ wala khalqa anfusihim bákan náà ìgbà tí mo fẹ́ dá ọmọ ènìyàn gan-an fún rẹ̀ ọlọ́run ní kò sẹ́ni tó ń bẹ́ ń bẹ́ ní gbogbo àwọn tí wọ́n ń sọ tí wọ́n sọ yìí wọ́n máa kún tó mo tẹ́kìdá lódìlì náà àdúdá ọlọ́run ní àwọn tí wọ́n ń sọ àwọn èèyàn nù pẹ̀lú ọ̀rọ̀ wọn pẹ̀lú lórí wọn ọlọ́run ní wọn àsínú àwọn tí mo lè mú lẹ́ni tí ó máa ràn mí lọ́wọ́ wọ́n ń ṣẹni tí ojúlùràn lọ́wọ́ fún èmi ọlọ́run ọba subhanahu wa ta'ala mùsùlùmí tí ó bá gbọ́ àyà yìí yóò mọ̀ wípé gbogbo nǹkan tí àwọn èèyàn mú wá eléyìí àròsọ lásán ni àwáwí ni tí ó yàtọ̀ sí ìgbà táwọn èèyàn ń pàlọ́ ní àwùjọ títí wa kò jìnà sí nǹkan tí àwọn èèyàn ń sọ láwùjọ títí wa náà ipe ilé ìfẹ́ òun ni ilẹ̀ àkọ́kọ́ ibẹ̀ ni ọ̀rúnmìlà sọ̀kalẹ̀ sí àti gbogbo àwọn ìtàn táwọn èèyàn máa ń sọ láwùjọ títí wa náà ọlọ́run ọba subhanahu wa tí òun pè dá sí ńgbà tó ń wo dalẹ̀ ayé so àwọn ní big bang theory tó ṣe yí pé wọ́n fi léyìn rinlẹ̀ fún àmọye ìgbà tí wọ́n ṣe ń kọ́ àwọn ọmọ níléèwé ní àwọn universities ẹlòmí ó jẹ́ professor lórí ọ̀rọ̀ big bang theory náà ni ṣùgbọ́n mùsùlùmí tẹ́sìn yé kò ní darẹ̀ láàmú lórí gbogbo orú àwọn nǹkan báyìí òun ló fi jẹ́ pé ẹ̀ẹ́rì inú wọn náà tóun náà jẹ́ pòfẹ́sọ̀ lápèjúwe ó arákùnrin kan ní britain tí wọ́n ń pè ní richard dawkins òun ní big bang theory irọ́ ni gbogbo ẹ̀ bẹ́ẹ̀ làmọye àwọn professors táwọn náà rọ́tẹ̀lé gbogbo àwọn eléyìí kẹfìrí ni wọ́n tó ṣe pé wọ́n ń takora wọn sọ subhanahu wa ta'ala ó jẹ́ ká wípé dídá sánmà àtilẹ̀ kò sí ẹni tó ń pèsè ṣùgbọ́n yẹ́wò máa nẹ́tù ìsàmà àkàtọ́yè sí jílẹ̀ kótùbù ọlọ́run ní ìjọ tó ṣe wípé àákasánmọ́ bí ìgbà tí àwọn èèyàn bá ń ká ìwé kàmá àbàdà àná àwọ̀lá halkin rẹ̀dù bá a ṣe bẹ̀rẹ̀ dẹ́dà náà là ṣe dá a padà ọlọ́run ọba ló mọ bó ṣe dẹ́ẹ̀dá ló mọ bó ṣe dá gbogbo ayé bẹ́ẹ̀ náà ni ó ṣe dá a padà gbogbo àwọn àròsọ tí àwọn èèyàn ń gbé kalẹ̀ kò sí ẹni tí ó witness yẹ wọ́n á sọ fún wa wọ́n ní ayé tá à ń bẹ́ńbẹ́ yìí ó bẹ̀rẹ̀ ní nǹkan bí thirteen point eight billion years ago ẹni tó sọ eléyìí òun gángan fún rẹ̀ ó ti pé ọgọ́rùn-ún ọdún ẹni tó sọ eléyìí òun gángan fún rẹ̀ ó lò tó ọgọ́rùn-ún ọdún láyé bó o lo ṣe wọ́n tó fi mọ̀ pé thirteen point something billion years ago ni wọ́n ní àwọn wo level hydrogen tó ń bẹ lórí ilẹ̀ tó ń bẹ ní ayé tó ń bẹ níbi atmosphere gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn fi ń arrive sí pé nǹkan báyìí báyìí báyìí ọdún báyìí báyìí ló ti bọ̀rọ̀ lò gbogbo àwọn nǹkan wọ̀nyí àròsọ náà gbogbo ẹ̀ ló fi jẹ́ pé ẹni tó lòun fi sáyẹ́ǹsì òun fi rinlẹ̀ àbó òun fi physics rinlẹ̀ abáwọn tó pera ní physics ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn náà ń gbé kalẹ̀ kò yàtọ̀ sí nǹkan tí àwọn tán sà lọ táwọn náà ń gbé kalẹ̀ àmọye nǹkan ni wọ́n lè púrúfù tẹ́ bá ní ká púrúfù ẹ̀ láàrin ara wọn eléyìí á lọ báyìí èyí á lọ báyìí kí la fẹ́ ló ń belé yìí ò ní pé mùsùlùmí òun gbàtàn jẹ pẹ̀lú tí gbogbo àwọn èyí ń sọ ká dúró ti alukur'an karim sáyẹ́nsì èyí tá a bá rí pé ó ní ẹ̀rí tó clear àátẹ̀lé èyí tá a bá rí pé àròsọ làwọn náà sọ àwọn gan ò lè púrúfù ẹ̀ mùsùlùmí òun darẹ̀ láàmú pàtàkì jùlọ tó bá takò nǹkan tí ó ń bẹ nínú alukur'an karim torí pé àwọn kan nu wọn gbà wípé kò tiẹ̀ sí ọlọ́run ọba èyí tiẹ̀ ló pọ̀ jù nu wọn ayé yìí wọn ló bẹ̀rẹ̀ pẹ̀lú big bang theory kò sẹ́ni tó dáa ọlọ́run ọba subhanahu wa ta'ala ó dẹ̀ jí kámẹ́ ìpè àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ yìí amhulikum min ghairi shay'in amhumul khaliqun ṣé n tí wọ́n ń sọ ni pé wọ́n dáwọn látara nkankan àbáwọn làwọn tiẹ̀ dára wọn kò pọ́sibù kí ọmọ ènìyàn dára ẹ̀ bẹ́ẹ̀ ni kò pọ́sibù kí ayé kan máa bẹ láì ní ìpìlẹ̀ ọlọ́run ọba òun ló dá gbogbo nǹkan ló dọ́mọ ènìyàn ló dá lójọ̀nù ló dá sánmà ló dá ilẹ̀ kò ń ṣe pé sánmà dárẹ̀ bí àwọn kan ṣe ń sọ bẹ́ẹ̀ ni kò ń ṣe pé ọmọ ènìyàn ìvọ́ọ̀vù wá látara ìnàkí bí àwọn kan ṣe fẹ́ jẹ́ ká gbà gbogbo àwọn nǹkan wọ̀nyí náà àròsọ ni tó ṣe wípé àwọn gan fúnra wọn wọn lè prove ẹ̀ ní àwọn tó pera wọn ní physicist inú wọn ni àbí àwọn tí wọ́n pera wọn ní biologist ni kò sí tí ń kálukú wọn lè prove nu gbogbo àwọn claims tí wọ́n make yìí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní yóò máa náà tu sàmà ọjọ́ tí a kà sánmà kàtà yìí ṣèjì lérè kótó gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń ká ìwé kàmàbàdà náà awọ́lá khalkin nùrìdù bá a ṣe bẹ̀rẹ̀ dẹ́dà náà la dá padà wàhádà ní àlẹ́ ìnà ọlọ́run ní eléyìí nǹkan tí a ṣàdéhùn rẹ̀ tó dẹ̀ ti di tí ó ṣe ni inna kunna fa'ilin dájúdájú àwọn ọlọ́wọ́ bá a ṣe ń ta sọ yìí walakad katabna fi zaburi min ba'di dhikr ọlọ́run ní ó ń bẹ nínú zabur òun náà ni sáàlù tí ọlọ́wọ́ bá tó fún anabi dawud alayhi salatu wassalam min ba'di dhikr lẹ́yìn ìrántí tí a fi rinlẹ̀ annal arbo yarithuwa ibadi as-salihun ipe ilẹ̀ àwọn tí ó jogun rẹ̀ náà ni àwọn ẹrú mi dáadáa àwọn tí ó jogun lẹ̀ àwọn náà ni àwọn ẹrú sí mi dáadáa ṣùgbọ́n ẹrú sí ọlọ́run ọba tí ó jogun lẹ̀ ó wọ̀rọ̀ jẹ́ pé àwọn náà dúró déédéé tí gbogbo àwọn tí wọ́n sin lọ́wọ́ ọba tán bá dúró déédéé àwọn ni wọn ò jogun lẹ̀ bẹ́ẹ̀ ni ìjà yóò rọrùn fún gbogbo wa ṣùgbọ́n tá a bá ti rí ní àwùjọ àwọn apá kan àwọn èèyàn tí wọ́n dúó déédé táwọn apá kan dúó déédé súnà ọlọ́wọ́n ọba lórí ilẹ̀ òun ni pé a fún ẹni tó bá wù ú ní ọlá ẹni tó bá dẹ̀ wù ú ó lè má fún a fún ẹni tí ò dúó déédé a fún lọ́lá ẹni tó dẹ̀ dúó déédé ó lè má fún lọ́lá láyé ń bí ìṣe ọlọ́wọ́n ọba nìyẹn òun ló fọdó jẹ́ pé ayàtà sábà máa ń rara wa létí ń parẹ́ ipi ọlọ́run ọba ní wàláwùlà àyẹ̀kúnà náà sùn ummatan wahidatan laja'alna liman yakfuru bi rahmani libuyutim suqufan min fidda ọlọ́run tí ó bá ń ṣe pé gbogbo èèyàn ó kọrí síbi kan náà ni àwọn tí wọ́n ṣètò ọlọ́run yẹn la àbáníkà máa kọ́lé góòdù ilé fàdákà àti gbogbo àwọn nǹkan wọn yóò jẹ́ nǹkan tí gbogbo ẹ̀ máa tàn yòyò ṣùgbọ́n ìṣe ọlọ́run ọba òun náà ni wípé a fún ẹni tó bá ń bẹ ní òrùngbà rẹ̀ láti fún ní ọlá ní ìgbádùn láyé regardless of bí ẹni yẹn sin lọ́hùn àbí kò sin lọ́hùn ṣùgbọ́n gbogbo eléyìí yóò máa jẹ́ fìtínà ni ẹni tọ́lọ́hùn ọba fún ní ọlá tí ó sin lọ́hùn fìtínà ti ẹnu ẹni tí òun sin lọ́hùn tó ṣe pé kò rí nǹkan jẹ dáadáa fìtínà ti ẹnu ṣé yóò di kẹfìrí látara ẹ̀ àbẹ́ni tó ṣe wípé ọlá ń bẹ lọ́wọ́ tí ẹ̀ ṣe yóò yá àyọ̀pọ̀ra pẹ̀lú ẹ tí ò fi ní sin lọ́wọ́ ọba fìtínì ń kálukú nìyẹn bí ìṣe ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala bó ṣe rí lórí rẹ̀ ní ṣùgbọ́n ká ní gbogbo ara ayé ẹnu wa kò lórí pa afẹ́sìn lọ́wọ́ ni ọlọ́wọ́ ọba ó jẹ́ kí gbogbo nǹkan rọrùn fún gbogbo wa ṣùgbọ́n ẹni tó bá ṣe tí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala kó mọ̀ pé tó bá di jọ́ǹgbé ní alkiyama òun ó gbẹ̀sán dáadáa tó ń ṣe tó ń bá ṣe nítorí ìtọ́lọ́run eléyìí ni tí ò sí dáàtún bẹ́ ṣùgbọ́n mo ń kírun déédéé mo ń gbàwẹ̀ déédéé mo ń ṣe léyìí déédéé mo ń ṣe yìí déédéé kò sí garanti wípé ó lówó láyé ẹ mo wá ń ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run mi kírun mi ṣe léyìí mi ṣe yìí kò sí garanti pé ó lówó láyé owó ipò ọlá ọlọ́run ọba máa fún ẹni tó bá ń bẹ ní èròǹgbà rẹ̀ láti fún láyé regardless of bóyá ó sìn wọn àbí kò sìn wọn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní walaqad katabna fi zabur in tó ń bẹ nínú zabur nínú tírata fún anabi dawud alayhi salatu wassalam min ba'di dhikri lẹ́yìn ìrántí òun náà ni pé annal arba yarithu wa ibadiya salihun ilẹ̀ àwọn ẹrú sìmítà jẹ́ ní eré ni ó padà jogun rẹ̀ áyà yìí àwọn míì wọ́n ń ṣe gbọ́yé torí pé kí ni wọ́n máa ń tẹ̀lé àwọn tí wọ́n pera wọn ní scientist àbí wọ́n pera wọn ní philosophers ni lápèjúwe lára àwọn philosophers tó ti lọ tó jẹ́ scientist bákan náà òun ni ẹni tí a mọ̀ sí charles darwin nínú ìròrí charles darwin in tó ni tí wọ́n pè ní natural selection àbí survival of the fittest ipe ayé yìí ẹni tó bá lágbára jù òun ni ó borí kò ń ṣẹni tó ṣe wípé ó dáa jù àbí ó páyọ ọlọ́wọ́n bá jù ẹni tó bá lágbára jù ni ó borí so àwọn wọn nígbàgbọ́ nù kankan tá à ń pè ní kálá ń ṣàánú àwọn èèyàn so kógun ṣáà máa ṣẹlẹ̀ ká máa para wa lọ ṣe o lè yẹn nìyí jẹ tó bá ti lè ná ná tó bá ti lè pàápàá kó gba nǹkan tó ń bẹ lọ́wọ́ rẹ̀ eléyìí ni ìròrí charles darwin ní survival of the fittest ẹni tó lágbára jù òun ni ó borí olóhùn jẹ́ pé ìròrí yìí òun ìròrí tí àwọn bíi adolf hitler àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe kí wọ́n jòkó tì nípa wípé ẹni tí ò bá ti kí ń ṣe german kan mọ̀ pa wọ́n láti lè ṣe kíni láti lè jẹ gàba lórí wọn nìyí so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà àwọn tán nírú bìlíìfù yìí sorú àwọn yẹn báyìí wọ́n á mọ encourage ogun wọ́n á mọ encourage ká mọ ẹ̀tọ́ ti àwọn èèyàn torí pé àwọn gbà pé ayé yìí ẹni tó bá lágbára jù òun ni ó borí ń bẹ́ẹ̀ sẹlómìn náà nú àwọn tó ti gbàrò yìí wọn á wá tú àyà yìí ìpè sọ̀lì hùn tọ́lọ́wọ́n bá ń sọ mí báyìí òun náà ni the fittest àwọn tí wọ́n lágbára jù whereas intaya ń sọ ọ̀tọ̀ ẹni tó ṣe tọ́lọ́wọ́n bá àwọn ni ó padà borí ó lè jẹ́ láyé ń bí ó lè lè jẹ́ lálkìyàmá ṣùgbọ́n ká tú sí wípé àwọn tán lágbára jù ní àyà yìí ń tọ́ka sí eléyìí nǹkan tí ò bá ntí alukur'an kẹrim tí ó fi wa torí pé islam ó pèpè sí ìwà dáadáa ó pèpè sí ká ṣàánú àwọn èèyàn ó pèpè sí ká má ṣàbòsí fún àwọn èèyàn ṣùgbọ́n àwọn tá ń sọ àwọn oní survival of the fittest àwọn orí kankan tó burú ń bí ká ṣàbòsí ṣoṣà lè yàn jẹ yàn jẹ ẹni tó bá lágbára jù òun ẹni tó ṣe wípé yóò borí ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ta sọ fúnra wa ìṣesí ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ń ṣe wípé ẹni tó bá lágbára jù yẹn ipe ẹ̀sìn ni kó máa yin ẹni tí ò lágbára tó jẹ rárá ó gbọ́dọ̀ jẹni tí ó máa ṣe dáadáa ni ó gbọ́dọ̀ jẹni tó ṣe wípé yóò ṣàánú àwọn èèyàn bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ fi agbára tó ní kó fi yan àwọn èèyàn jẹ so ara wọn oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n nírúurú ní báyìí nínú àwọn philosophers ni àtàwọn míì tí wọ́n ń ṣe philosophers náà tó ṣe pé ìròrí ká máa yan ara ẹni jẹ èròrí yìí ó ní nǹkan tí ó ń bẹ ní ọwọ́ wọn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní walakot katabna fi zaburi min ba'di dhik anna al-arda yarithu ibadi as-salihun ọlọ́run tó ń bẹ nínú zabur òun ni pé àwọn ẹrúsìn mi àwọn ni wọ́n á padà jogún lẹ̀ tí wọ́n bá dúró déédéé eléyìí ló fọ́ tó fi jẹ́ pé anabi musa alayhi salatu wa salam ìgbà tí fìràhùn fi ìyà jẹ àwọn ọmọ israẹli tó ń pa wọn papupa àwọn àwọn ọmọ israẹli wọn wá ń sọ fún anabi musa alayhisalatu salam gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá ṣe sọ nínú àyà mi ọlọ́wọ́ bá ní anabi musa ó ń sọ fún wọn ìpè ìsìtẹ̀rínú bí ẹ̀yin ọmọ israẹli ẹ wá ìrànlọ́wọ́ pẹ̀lú ọlọ́wọ́ ọba wàsbírù ẹ̀dẹ̀ ṣe sùúrù innal ardo lillah ọlọ́run ọba lónìí lẹ̀ yorùsọ àmọ́ ìyẹ̀ṣà àmọ́ fún ilẹ̀ yìí àmọ́ fi fún ẹni tó bá wù a ní kí ó máa kọ̀ntró ilẹ̀ ẹni tó bá ń bẹ èròǹgbà rẹ̀ ṣùgbọ́n wà láà kí bọ́tù dẹ̀kìn àti bọ̀tán dáadáa àwọn olùpáyọ̀ ọlọ́run ọba ni wọ́n ní that is tó bá di jọ́ǹgbé ní alkiyama àwọn olùpáyà ọlọ́wọ́ bá ni ó ní àtìbọ̀tán dáadáa bákan náà tán bá páyà ọlọ́wọ́ bá tán dúó déédéé náà láyé ń bí àwọn náà ni wọ́n ní àtibọ̀tán dáadáa èyí tí àwọn ọmọlẹ́yìn anábì musa alayhisalatu salam tún ègbà nǹkan tó ń sọ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ipa kì ń farabalẹ̀ nǹkan ayé iná lámà jíjẹ ayé iná lámà yòlò yìí di ayé lámà wọ́n ní rẹ̀ musa kí ló ń sọ fún wa òdínà mi kábílì àǹtà àtìyànà síwájú kó tó dé wá sáàrin wa ìyà náà fi ń jẹ wá ọ̀mìn bá dì máa jí tánà ìgbà tó tún dé sínú ìyẹ̀ ò dúró wọ́n tún fi ìyà jẹ wá kí ni nǹkan tó ń sọ fún wa sùúrù wo ló ń fún wa anabi musa alayhisalatu wasalam kọ́l ó sọ fún wa ipe asalahu asarabukum ayohlika aduwakum wayestakhlifakum fil ard àwọn ọ̀tá yín tẹ̀ ń sọ yìí ọlọ́run ọ̀bù ṣe padà pa wọn run wayestakhlifakum fil ard yóò wá fi ẹ̀yìn náà jọ̀gá lórí ilẹ̀ fàyàndúrú kéfàtà àmàlùún yóò wá wo bẹ́ẹ̀ ilẹ̀ inú òṣèṣe ìgbà tí ọlọ́wọ́n bá pa fẹ̀ràáhùn àti àwọn èèyàn rẹ̀ àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn ọmọ rẹ̀ tó pa wọn tó tẹ̀wẹ́ sún odò àwọn bànú israel kí làwọn náà padà ṣe àwọn náà padà di òbílẹ̀ jẹ́ èèyàn náà ni àfi díẹ̀ nínú wọn tó ló jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ ń pa àwọn ìjọba wa ọgọ́rọ́ wa náà la máa ń sọ̀rọ̀ ẹ̀lágbájá ò da ẹ̀tàmọ́dé ò da kìnnìkan ní kìnnìkan ṣùgbọ́n ipò tí ẹni tá ń kọ̀ndẹ́mù yẹn ipò tó wà tó bá kúrò ń bẹ́ tán bá fi anybody inú wa síbẹ̀ ìsílà kó perform worse àbí kó ṣe pé level kan náà ni eléyìí ní nǹkan tá ń bá yí nínú ìlú wa látijọ́ yìí kò síjọba kan tí ó kúrò ń bẹ́ẹ̀ àfi kó ṣe wípé yìí tí ó wà lẹ́yìn rẹ̀ ó tún worse jù lọ látara pé kí ni àwọn èèyàn ò ní farabalẹ̀ aráàlú ò ní farabalẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn náà ò ní farabalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tí wọ́n láwọn ṣe protest àwọn ṣe demonstration ní àwọn ilẹ̀ lárúbáwá lónìí tán bá béèrè lọ́wọ́ pọ̀lọpọ̀ wọn yìí pé àwọn ọba yín tẹ́ lé kúrò ń bẹ́ẹ̀ àtàwọn tẹ́ nísìn èwo lẹ́ prefer wọn láwọn prefer àwọn táwọn lé kúrò ń bẹ́ẹ̀ kan padà wá. torí ló jẹ́ pé ẹ̀sìn ẹ̀sìn Islam ẹ̀sìn ètò ni olórí lè mọ yàn yín jẹ́ ẹ̀sìn yóò sọ fún yín pé kẹ́ ẹ ṣe sùúrù ẹ pọ̀ lọ́wọ́n wa ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ ọmọ ènìyàn wọ́n á ní ẹ jáde síta ẹ lọ fi àyàgbá ọta ẹ̀ta ẹ̀ fáìtì fẹ́tọ̀ yín bẹ́ẹ̀ ni àwọn ó mọ jẹun lẹ́yìn àwọn kan ó mọ fi àyàgbọ́ta wọn ó mọ jìyà wọn ó mọ pa wọn pakúpa so ló fi jẹ́ wípé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò sí ìpáyọ̀ ọlọ́wọ́ bara rẹ̀ ká sọ̀rọ̀ láti lè fi ti àwọn èèyàn síbi nǹkan tí ó pa wọn run ọgọ́rọ̀ àwọn èèyàn lè so eléyìí òun gan fúnra ò ní ṣe nǹkan tó ń pa àwọn èèyàn láṣẹ àbí tó ń pa àwọn èèyàn sí bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá wo dáadáa ẹ nírú fámìlì rẹ̀ kan nu rẹ̀ ní tó bá ní àá pe protest àá ṣe kínní ẹ wo bẹ̀ dáadáa ọmọ tí ẹ dà ọmọ tí ẹ lè mọ bẹ́ẹ̀ ń lo ìbò kó o mọ gbádùn ṣùgbọ́n yóò ti àwọn ọmọ ọlọ́mọ síta yóò nìkan lọ jà fún ẹ̀tọ́ wọn wọ́n ń dùn wọn lẹ́tọ́ wọn nǹkan báyìí báyìí báyìí ni wọ́n ń ṣe ṣùgbọ́n tí ìjọba yìí bá kúrò ń bẹ́ tí ìjọba mi bọ́ síbẹ̀ àbí tó ń gan fúnra ẹ bọ́ síbẹ̀ ìtànrí náà ni pé nǹkan tó ń wọ́ sí sí ló fi jẹ́ pé ìfarabalẹ̀ ètò pàtàkì púpọ̀ ni anabi musa alayhisalatu salam sọ fún pé istaeenu billah ẹ wá ràn lọ́wọ́ pẹ̀lú ọlọ́mọba wasbiru ẹ dẹ̀ ṣe sùúrù innal ardo lillahi yurithu ilẹ̀ yìí ọlọ́mọba lónìí a máa ẹ̀ fún ẹni tó bá ń bẹ ní èròǹgbà ẹ̀ láti jogún ẹ̀ fún bóyá ẹnìyẹn jẹ́ ní eré ní àbójẹ́ ẹni bí nítorí kíni nítorí wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa ṣe ètò máa bẹ̀ ní èròǹgbà ẹ̀ láti ṣe ṣùgbọ́n ìgbà tí wọ́n yarí tán sọ fún anábì musa pé kí ló sọ fún wa sùúrù wo ló ń sọ òdínà mi kọ́bílẹ̀ ń ta àti ìyànà mi bá àti máa jì tànà kó tó dé ìyànà fi ń jẹ wá ìgbà tó tún dé náà àrà ń fà ní ìrẹ̀ láàrin wa anábì musa sọ fún wọn yí pé ẹ ṣe sùúrù asarabukum anyoholi kaaduwakum àwọn ọ̀tá yín yìí àsìkò fẹ́ tó tọ́lọ́wọ́n bó pa wọ́n run ọ̀yẹ̀sítẹ̀kìlífọ̀kùn fìlárùj yóò wá fi ẹ̀yìn náà jẹ ẹni tí ó máa darí ilẹ̀ fayanzur kẹfà tààmàlúùn yóò wá wo bẹ́ẹ̀ ni ó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí n ta sọ ìgbà táwọn náà padà di ẹni tó ń kọ́ńtrólẹ̀ ìwà àbàjẹ́ òòrì tí àwọn náà wù wọn àtẹ̀lé àṣẹ ọlọ́run ọba mọ́ ẹni tí ò bá dẹ̀ ti tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ìṣe ọlọ́run ọba súnà ọlọ́run ọba ni pé ó tún lè mú yàn tí ó wọ́ sùjòun náà lọ láti wá fi ìyà jẹ́ olóòjẹ́ pé tá bá wọnú sóràtú israel ọlọ́run ọba ń sọ bó ṣe fi ìyà jẹ àwọn abànú israel pẹ̀lú ẹni tó wọ́ sùjòun wọn lọ ẹni tó ń wò tiẹ̀ ṣe tọ́lọ́run ọba rárá nebukadnezar lára àwọn ọba babylon ni ó fi ìyà jẹ wọn tòun kó jẹ́ pé kí ni àwọn láwọn ń sin lọ́hùn ṣùgbọ́n Nebuchadnezzar òun sin náà tiẹ̀ ni ọlọ́run ọba fi yẹn ó fi jẹ àwọn níyà torí pé kéèyàn kílẹ̀mù pé òun sin lọ́hùn kó mọ̀ dúró déédéé ìyà tún ní wájú ọlọ́run ọba kéèsì ẹni tó ṣe wípé òun ò dúró déédéé kéèsì tiẹ̀ àti òsìn lọ́hùn ọba kéèsì tiẹ̀ ti clear ṣùgbọ́n ẹni tó ń sọ pé òun sin lọ́hùn ọba ṣùgbọ́n kò dúró déédéé ìwà amúnáfìkì òun ìwà tìtì ẹ̀ so irú èèyàn bẹ́ẹ̀ tọ́lọ́ máa fẹ́ fìyà jẹ́ ó lè mú ẹni tó wọ́ọ̀sì jù lọ wá ní ìṣe kẹfìrí láti lè fi fìyà jẹ́ ìṣe ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni sọ ọlọ́wọ́n ọba kìlọ̀ fún àwọn ọba ní israel ipe nǹkan tẹ́ ń ṣe yìí nǹkan tó burú ni wọn ló jẹ́ pé gbogbo orú àwọn ìjà tó ń lọ palestine láàrin àwọn mùsùlùmí àtàwọn yahudi mùsùlùmí tí ó understand dáadáa máa wò pé ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run làwọn eléyìí ṣèbí mùsùlùmí làwọn eléyìí ṣé mùsùlùmí tó dúró síbi tọ́lọ́wọ́n bá ní ká dúró sí tá a bá dúró bó ṣe yẹ ká dúró ká mọ́ ẹ̀xpẹ́ẹ̀tì support látọ̀dọ̀ ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala ọlọ́wọ́n bó mu ẹni tó burú jù wá lọ nínú àwọn ẹ̀dá rẹ̀ láti lè fìfìyà jẹ wá ìṣe ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala òun ni eléyìí ṣùgbọ́n tá a bá dúró déédéé tí gbogbo wa ṣe tọ́lọ́wọ́n wa subhanahu wa ta'ala ọ̀rọ̀ wa yóò ọlọ́run ní àwọn ìlú tá a parun ká ní pọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ ni tán dẹ̀ páyọ̀ ọlọ́run ọba lafatahina alẹ́ ìbarakati mina samai wal ard ọlọ́run ọba ní alùbáríkà ìdẹ̀ra ìdẹ̀kùn ọlọ́run ní àbá ṣí fún wọn èyí tí ó mọ wá látòkè èyí tí wọ́n mọ wú jáde láti inú lẹ̀ walakin kazabu ṣùgbọ́n wọ́n pe ọ̀rọ̀ àwọn ọlọ́run ọba wọ́n pè é ní ni ọlọ́run ọba subhanahu wa ta'ala nítorí ẹ̀ la fìyà jẹ wọn so ló fi jẹ́ wípé ká dúró déédéé nǹkan tó pàtàkì púpọ̀ ni tá a bá gbádùn ẹ̀ láyé ń bí a gbádùn ẹ̀ pẹ̀lú owó ọlọ́run ọba tó bá di jọ́ ń gbé ní alikiyama so ìṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala ni pín gbà tá a bí tú gbogbo ayé ò bá ti dúró déédéé nítorí ọlọ́run ọba ń fún wa ní àrísìkí yóò máa pín fún wa bó bá ṣe ń bẹ nú èròǹgbà rẹ̀ ni ẹni tó dúró déédéé ó lè fún ní díẹ̀ ẹni tí ò dúró déédéé ó lè fún ní púpọ̀ láti lè fi tíráì kíníkejì wọn ni. èyí tí ó dúró déédé tí ó rí díẹ̀ bá fi ń tra ìmánì rẹ̀ ni èyí tí òun ò dúró déédé tó ń rí púpọ̀ ọlọ́run bá fi ń fún òun náà lókun ni so that yóò lè hangi ara dáadáa eléyìí ni ọba lórí rẹ̀ àwọn ànábì ọlọ́run ọba wọn gbọ́ eléyìí dáadáa bẹ́ẹ̀ làwọn àfẹ́sìn tí dúró déédé náà yé wọn ló jẹ́ pé tá a bá kunna nanzur ila al-hilal thumma al-hilal thalathata ahilla ó ní ìgbà míì a máa wo oṣù àároṣù kan àárí ìlétésù mí ege ìlétésù mẹ́ta láàrin oṣù méjì àárí báyìí tó ṣe wípé máa ó kìdàtì náàrùn fi àbúyàtì Rasul sallallahu alaihi wasallam àwọn ìyàwó ànábì ò ní dáná nlé torí pé kí ni kò sí nǹkan tí wọ́n á jẹ odidi ànábì ọlọ́wọ́n bá nu odidi oṣù mẹ́ta àbí oṣù méjì gbáko wọn àní dáná ńlé nítorí pé kí ni wọn rí nǹkan tí wọn jẹ anábì ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ń fi eléyìí láti lè fi tíráyì òjíṣẹ́ ọlọ́wọ́n ọba muhammad sallallahu alaihi wa sallam àtàwọn sahaba mi tó ṣe pé wọn go through situation báyìí ẹni tó jẹ́ bí àbúrò àbí ọmọ ẹ̀gbọ́n aisha radiyallahu anha wa ń béè lọ́wọ́ rẹ̀ wípé wa ma kí wàá lè ń jẹ́ ó al-aswadan omi àti dàbídùn nìkan náà ni omi àti dàbídùn òun náà ni nǹkan tá a jẹ láàrin oṣù méjì tá a fi dáná léyìí ilá annali rasulallah asalam jiranan ó kàn jẹ́ pé òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ó ní àwọn aládùúgbò kan tó ṣe wípé ẹ̀ńdà òmànáhí tí wọ́n ní àwọn rànkúmí tí wàrà máa jáde látara wọn dàtí tí wọ́n máa ń mí kí wọn ó ní àwọn fàyọ̀rọ̀ tó náà rasulallah fayaskina tá a máa gbé wàrà yìí òjíṣẹ́ ọlọ́wọ́ ọba yóò fún wa ń bẹ́ èyí wọn a máa wálẹ̀ kọ̀ọ̀kan bẹ́ ṣùgbọ́n odidi òdíṣẹ́ ọlọ́wọ́n ọba kó ṣe pé fún odidi oṣù méjì gbáko ìlédésù mẹ́ta wọn nírí nǹkan kan jẹ́ ju kí ni omi àti dàbídùn lọ ṣùgbọ́n owó eléyìí kò mú rí rẹ̀ lẹ́ni tó ṣe pé àbọ̀lọ́wọ́n bá ń bínú sóhun ni bẹ́ẹ̀ làwọn ànábì míì náà ànábì Isa alayhi salatu wassalam ara àwọn nǹkan tó ṣẹlẹ̀ sóun náà gbogbo eléyìí ọlọ́wọ́n ọba òfin try wọn bákan náà káwọn èèyàn tí wọ́n láwọn dúró déédéé lè kọ́ ẹ̀kọ́ lára wọn ṣùgbọ́n on the other hand ní ẹ̀ẹ́rí àwọn tí wọ́n takò ọlọ́wọ́n ọba gbogbo nǹkan dẹ̀ mọ́ dùn fún wọn bẹ́ẹ̀ ni wọ́n mọ kó ilé ìjọ wọ́n mọ kó ìjọ ọlọ́wọ́n ọba máa ṣe ń gbà mí bẹ́ẹ̀ ìgbà míì dẹ̀ ni ọlọ́wọ́n ọba tún jẹ́ pé ẹni tó dúró déédéé kí nǹkan tó mọ́ dùn fún àárí kéésì anabi suleiman àti bàbá rẹ̀ daoud aleyhi masalatu wasalam gbogbo tí ń pè ní ọlá ni wọ́n ní bẹ́ẹ̀ ni ẹni ọlọ́run ni wọ́n ànábì ọlọ́run ọba tún ni wọ́n so ló fi jẹ́ pé torí pé o dúó déédé ìyẹn ò túmọ̀ sí pé òní ládàánwò tó bá ti gbọ́ yé sí nígbà tó ti dúó déédé pé kó rádàánwò ò ti fèrè tabalẹ̀ ti gbọ́ yé sí pé ẹni tó ń kó ọrọ̀ ayé jọ àwọn èèyàn ọlọ́run bá gbà fún wọn nìyẹn ó túmọ̀ sí pé ìlànà tí wọ́n ń tọ̀ ìlànà tó dáa ni àti fèrè ibẹ̀ náà torí pé tọ́lọ́ bá ń fún wọn yẹn nìyí nǹkan tí ọlọ́wọ́n wá fi ṣorí ẹ̀dẹ fún wọn ni láti lè fún wọn lókun so that ìyà wọn ó lè pọ̀ sí ni ṣùgbọ́n tá a fi ń wọn èèyàn dáadáa òun ni kò ṣe pé ẹni yìí a rí i pé ntọ́lọ́wọ́n bá fẹ́ ká ṣe ló ń ṣe nǹkan tí wọ́n ń dùn fún náà alhamdulillah àáwò yìí pé kí ni nǹkan dùn fún apá kan nìyí o ìyẹn kọ́ ni ìwé dáadáa ṣùgbọ́n ṣó dúró déédéé nǹkan tí ọlọ́wọ́n bá ní kó máa wá fún yẹn eléyìí ni nǹkan tí ó tún máa dúpẹ́ sí ni ìpè ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ṣe nǹkan ní ìrọ̀rùn fún un sọ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní wàlá katabna fi zaburi min ba'di dhikr ọlọ́run ní ìta kọkalẹ̀ sínú zabur lẹ́yìn ìrántí òun ni pé annal ardo yarithuha ibadi as-salihun ipe ilẹ̀ yìí àwọn tí ó jogun rẹ̀ òun náà ni àwọn tí wọ́n jẹ́ ẹrú wa dáadáa inna fi hada la balagan li qawmin abidin ọlọ́wọ́n bá ní eléyìí tá à fún àwọn tí wọ́n bá jẹ́ ẹrú ọlọ́wọ́n bá mẹ́sẹ́jì ń bẹ́ ń bẹ́ fún àwọn tí wọ́n bá jẹ́ ẹrú ọlọ́wọ́n ló pé alukur'an kẹrin tíra a ká a ronú sí ni Aka alukur'an láti mú àwọn ẹ̀kọ́ nú rẹ̀ àwọn nǹkan tó ń bẹ nínú alukur'an kẹrim láti mú lò láti kọ́gbọ́n bẹ́ nǹkan tí alukur'an kẹrim tó wà fún ni ẹni tó bá ka alukur'an kẹrim tó gbọ́ yé dáadáa yóò mọ bá ṣe ń sin lọ́wọ́ ọba yóò mọ bá ṣe ń súnmọ́ lọ́wọ́ ọba yóò mọ bá ṣe ń díìlì pẹ̀lú àwọn àdánwò ayé nígbà tí wọ́n bá ṣẹlẹ̀ abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala èyí tí abára wa sọ iná kí ọlọ́wọ́n ọba kó jẹ́ kó wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa kó ṣe àtúnṣe alámàrí wa kó fi dáadáa hàn wá ní dáadáa kó ṣe rọrùn fún wa láti tẹ̀lé kó fi aburú hàn ní aburú kó ṣe rọrùn fún wa láti jìnà sí وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك